إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulillah atúdúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ka sí alhamdulillah ọlọ́run ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti tún lè máa tẹ̀síwájú lénìí níbi tí a bá tafsiru wa dé abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbà ní bàdà lọ́wọ́ wa àtọ̀rọ̀ ìkẹ́ àti igi ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kò mọ̀ bẹ́ẹ̀ nìkọ̀kan wà gbé títí láíláí bákan náà abẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ wa ọlọ́wọ́n bá kí ó bá wa ṣe dáadáa fún wọn ó bẹ̀rẹ̀ bí ó gbé bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní àpàdà síbúrú ọlọ́run kó má fi kàn wọ́n àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wọn yẹ ká túbọ̀ tán wọn ó dáa àwọn tó ti bọ́ sálì kìyàmá ọlọ́run bá kó bá foríjì wọn ọlọ́run bá kí ó bá yọ́nú sí wọn bákan náà gbogbo àwọn tó níbùlápá dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lọ́gàá ní aṣáájú ní olùtọ́ni sọ́nà ọlọ́run kó bá ṣe dáadáa fún wa lábẹ́ bẹ́ẹ̀ àwọn òbí tí wọ́n bí wa àlékún orí ọlọ́run ìdùnnú ọlọ́run ọlọ́mọṣẹ́ bá jogún ẹ̀ fún wa bi rahmatika ya arhamar pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá à ń ṣe lálàyé fún wa ìdájọ́ alwasiya níta ń pè ní alwasiya alópin sí oríṣiríṣi ọ̀nà ìgbà míì ń bẹ èyàn a máa ṣe wàsíyà lérí àwọn ẹni tí ó ń bẹ lọ́rùn rẹ̀ yálà ní gbèsè ni àbí ní ẹ̀tọ́ e ọmọlàkejì kan tó ń bẹ ní sàkáání ẹ̀ eléyìí ọ̀ràn yẹn ni wàsíyà yìí jẹ́ fún gbogbo mùsùlùmí ẹni tó bá ti ń sùn tó ń jí tó o sì rí pé àwọn ẹ̀tọ́ kan ń bẹ lọ́rùn rẹ àbí ẹ̀tọ́ àwọn èèyàn ẹ̀tọ́ rẹ kan ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn anábì ní túláàsì gbọ́dọ̀ máa kọ sílẹ̀ eléyìí wàsíyà nínú àwọn wàsíyà ni bákan náà nínú wàsíyà. No ọ̀kan ni kakọ wàsíyà sílẹ̀ lérí ẹni tó mọ̀ pé tóun ò bá sí láyé mọ́ àwọn kan ń bẹ tóun fẹ́ kí wọ́n jàǹfààní nínú dúkìá òun ṣùgbọ́n tóun ò bá kọ àkọọ́lẹ̀ lérí ẹ̀ bóun ò bá sí láyé àwọn wọ̀nyí ò lè lẹ́tọ̀ọ́ sí kan nínú ìran ẹlẹ́kẹta yìí التبرع بالمال بعد maut ẹni tí ọlọ́wọ́n bá jogún owó fún ó jogún ọlá fún ó wá kọ wá síyà pé tó ń bá fayé lẹ̀ nínú owó òun nínú dúkìá òun kí wọ́n mú ń bẹ̀ kí wọ́n kọ́ odidi ilé ìwòsàn hospital kí wọ́n sì ṣe lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn nígbà tá a wá lọ wọnú property rẹ̀ tó filẹ̀ a rí wípé gbogbo iye owó tó ń fi kan hospital yẹn kò tí ì tó dá kan nù dá mẹ́ta tó ní eléyìí atabarru'u bilmal ba'dal maut nínú àwọn iṣẹ́ olóore òun lélẹ́yìí jẹ́ tí àwọn tí ọlọ́run fìbẹ̀rù ọlọ́run sílẹ̀mí nínú àwọn olówó àti nínú àwọn onímímọ̀ tí wọ́n máa ń ṣe pàápàá jùlọ àfọwà sheikh nasiruddin al-albani rahimahullah rahmatan wasi'a kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ bàbá kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn kó bá sàlékún ìkẹ́ rẹ̀ fún wọn àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nírú àwọn onímọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti papòdà ìgbà tó kù sáátà tí bàbá fàyè sílẹ̀ wọ́n kọ wàsíyà pé gbogbo tíra táwọn ní pátá táwọn ò bá sí láyé mọ́ kí wọ́n kó gbogbo ẹ̀ lọ sí Islamic University nílùú Madina kí wọ́n kó lọ sí láìbírì kan bẹ́ẹ̀ kó máa já àǹfààní fún gbogbo ọmọ mùsùlùmí láyé tó bá lọ ń kẹ́kọ̀ọ́ ní yunifásitì yẹn kó wọ́n máa kà á kó máa ṣàǹfààní fún wọn. jàmá àwọn tíra yẹn tá à ń sọ ohun tí wọ́n bá ní ká kọ́ntífáì àwọn tíra ń sówó. So sàṣà ni kọ́mọ́fẹ́ wọ bílíọ̀nù táwọn tí ra táwọn sọtẹ́ ìgbésẹ̀ lómi bá ní ìdá kanú ìdá mẹ́wàá èèyàn yóò gbà kó òun ti jẹ èèyàn tírú àwọn bàbá yẹn wá fi adúrú nǹkan yẹn tí wọ́n fi ṣe wọ́n kọ̀ wá síyà tán gbò kalẹ̀ ìyẹn túmọ̀ sí pé ó ṣeé ṣe kí nǹkan yẹn ó mọ̀ tó ìdá nínú ìdá tó lọ jogo fún wọn tó gbogbo tíra ń pátá bí bàbá sì ti fa yé sílẹ̀ Saudi sì odidi plane náà gbé ránṣẹ́ sórílẹ̀-èdè àfáà náà gbogbo tíra yẹn pátá wọ́n sì kó gbogbo ẹ̀ wọ́n wá kó lọ sí Islamic University ní Madina ní library wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn débẹ̀ lé ní èèyàn ò rí ó kà ọlọ́run wàsíyà kan lélẹ́yìí tí bàbá yìí ṣe yàtọ̀ sí bó ṣe lo ìmọ̀ rẹ̀ lójú ayé yàtọ̀ sí bó ṣe kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí bó ṣe kọ́ tíra gbogbo tí àtúntún wa ní pátápátá oníkàlọ́ kó sí library Islamic University ní Medina kí gbogbo ọmọ mùsùlùmí lágbàáyé tán bá ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká máa jàǹfààní ẹ̀ eléyìí náà nínú ìran wàsíyà ni abá ìjẹpówó lè yan ní èèyàn lè sọ pé tọ nínú dúkìá òun báyìí tóun ò bá sí láyé mọ́ ẹ mú iye báyìí ẹ lọ fi gbẹ́ bọ́ o sádùúgbò báyìí tóun ò bá sí láyé mọ́ kí gbogbo èèyàn máa ṣàǹfààní ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn wàsíyà ló wà so èyí tí ọ̀rọ̀ wa kàn lánàá òun náà ni wàsíyà ẹni tó ń bẹ lórí ìrìn àjò títí tán wá àsìkò títán súnmọ́ òun lélẹ́yìí tá a ṣàlàyé lánàá pẹ̀lú pé yóò wá ẹlẹ́rìí àti gbogbo àwọn àlàyé tó ń bẹ lábẹ́ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí wọ́n ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ká tó lọ sínú àyà tí a máa túlé ní kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin wàsíyà àti ẹ̀bùn ẹni tó sọ pé tọ̀ mọ́ wọn ò bá sí láyé mọ́ lágbájá ọmọ lágbájá ẹ fún ní hundred thousand nínú owó òun tó wọn bá jáde láyé àti ẹni tó kàn wòyàn sunsun tó fún yàn ní hundred thousand naira gẹ́gẹ́ bí ẹ̀bùn kí ni yàtọ̀ láàrin méjèèjì yàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì ni pé ẹni tó bá fún yàn lẹ́bùn kò lè gba ẹ̀bùn yẹn mọ́ ó ti fún yàn èèyàn sì ti lẹ́tọ̀ọ́ lórí ẹ̀bùn yẹn ṣùgbọ́n wàsíyà ẹni tó fúnni ní wàsíyà bí ò bá tí ì fayé lẹ̀ èèyàn ò lẹ́tọ̀ọ́ sí kinní yẹn torí pé kó o tó lẹ́tọ̀ọ́ sí wàsíyà ó dìgbà tẹ́ni yẹn bá tó fayé lẹ̀ ìgbà tó tó fayé lẹ̀ ní nǹkan yẹn tó di tiẹ̀ ṣùgbọ́n tí ò bá tí ì fayé sílẹ̀ nǹkan yẹn ò tí ì di tiẹ̀ bó bá sì kù sáàtà tí ó fa ayé lẹ̀ tó bá lòun kò fún ọmọ kò fún ọmọ náà ṣùgbọ́n tó bá lè fa ayé lẹ̀ tí ò yí òun padà pé òun ò fún ọmọ nǹkan yẹn ti di tiẹ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin ẹ̀bùn àti wàsíyà lélẹ̀ látara àdé eléyìí àyà tí a máa gbé ẹ̀wò lẹ́nìí ọlọ́run bá wa rán wa létí ọ̀rọ̀ ọjọ́ gbọ́ndà kìyàmà bẹ́ẹ̀ sì ni ọlọ́run tún fẹ́ ṣàlàyé fún wa irú èèyàn wo ni anabi Isa ọmọ Maryam aleyhi salatu wa salam nítorí pọ̀ yẹ káwa mùsùlùmí ó mọ ẹ̀dá tí anabi Isa jẹ́ ká má bàa wá pè lórúkọ tí ọlọ́run ò pè é torí pé anabi Isa ìsẹ̀mí rẹ̀ kún fún èèmà ó kún fún ìyanu sọ́nà tá a gbà bí la fẹ́ sọ ni àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ní kò ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí mùjíza àbọ̀nà tí ọlọ́run gbà mú kúrò lérílẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tara rẹ̀ sọnù sóun la fẹ́ sọ ni ìdí yìí tó fi jẹ́ pé ọlọ́run bá máa parọ̀ ọ̀rọ̀ anábì isa púpọ̀ nínú Qur'an káwa mùsùlùmí ká má bàa wá sọnù gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọnù nípa ọ̀rọ̀ Isa bin Maryam. A'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ماذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمع الله الرسل فيقول ما يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك وعلى والدتك إذا أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ ألمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإثني فتنفخ فيها فتكون طيرا بإثني وتبرئ الأكمه والأبرص بإثني وإذ تخرج الموتى بإثني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين أبرأت القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá dídọ́ gbìndé alkiyama abẹ́lọ́hun kó fi ẹnìkọ̀ọ̀kan wá sínú ẹni tí ó níjọ́ náà ọlọ́run ọba ni ẹ rántí ọjọ́ kan èyí tó ju ọlọ́wọ́n bá ní ẹ lọ rántí ayé udhkuru àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní ihzaru ẹ sọ́ra fún ọjọ́ kan àwọn mi sọ pe udhkuru ẹ ti ọjọ́ kan àwọn mi sọ pe ịtakụ ẹ ọjọ́ kan gbogbo eyi to wù áwí ń bẹ̀ na ìtumọ̀ mara yawma rusul ọjọ́ kan tó ṣe wípé ẹjímọ́ ọlọ́hùn rọ́sọ̀l gbogbo àwọn tó jòjìṣẹ́ ọlọ́wọ́n ọba pátá ọlọ́wọ́n bó kó wọn jọ báyìí láàfin lè mọ̀ wípé ọlọ́wọ́n ọba ọba tó lágbára ni ọba tí ò ti ju ẹnì kankan ni kò sẹ́nì kankan tó jẹ́ nǹkan níwájú ọlọ́run tí ó wàá bù háyà débi pẹ́nu ò ní ká gbogbo àwọn ọlọ́run tọ́lọ́wọ́n bá ránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí aleyhi salatu wa salam títí tó fi dérí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní a ó kó gbogbo wọn jọ pátá níjọ náà ọjọ́ tó lágbára ni yawma yajma'u Allahu ar-rusul níjọ́ tọ́lọ́run ọba yóò kó gbogbo àwọn òjíṣẹ́ tó rán sáyé pátá ọlọ́run ọba yóò kó gbogbo wọn jọ níjọ náà fayaqulu madha ujibitum ọlọ́wọ́ máa bi wọ́n léèrè wípé iṣẹ́ ta ara yín bó làwọn èèyàn ṣe gbà á sí ǹjẹ́ ń tẹ wí fún wọn ǹjẹ́ wọ́n jẹ́ pé yín ọlọ́wọ́ máa sọ pé má dá òjìbì tún kí ni wọ́n fi jẹ́ pé yín nígbà tẹ́ ń pe àwọn èèyàn ta ara yín sí ọlọ́wọ́ máa bi àwọn ànábì ọlọ́wọ́ bá léèrè. kọlu gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá aláìdẹ́nì kankan wọn sí bẹ̀rẹ̀ látòrí ànábì Nuh tó fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní kọlu gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ pátá wọ́n sọ wípé la àkìlà wa mọ̀ kí la fẹ́ sọ níwájú rẹ̀ ọlọ́run ìmọ̀wó la ní ní tó ń bi wá yẹn ẹnu wo gbà ṣèbí wọ ọlọ́run ọba gbogbo ẹ̀ ló mọ̀ àwọn tó dá wa lóhùn nínú àwọn tá a pè ìrẹ ọlọ́run ò mọ wọn àwọn tí wọn ò jẹ́ pé ń tó rán wa sí wọn nínú ẹ̀dá ìwọ ọlọ́run ò mọ wọn la ilmọ̀ lànà àwọn onímọ̀ kankan níwájú rẹ ọlọ́run láti lè máa sọ̀rọ̀ torí pé ọlọ́run tó dá wa innaka anta aláàmúlò torí pé ọlọ́run ọba ọba rínúróde nìrẹ ọlọ́run aláàmúlò gòyú olólọba tó nímọ̀ jùlọ nípa gbogbo tó bá pamẹ́ aya yìí àwọn afọ́nímọ̀ tafsir wọ́n jẹ́ kó yẹ wá pé àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ ń bẹ àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní wípé jọ́gbìn dàlkìyàmà bọ́lá wọn ọba yóò ṣe bí àwa tí wọ́n rán ni sí léèrè bẹ́ẹ̀ ni yóò bí àwọn tá a ránṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà ó dúró báyìí ọlọ́run ó bí wọ́n léèrè iṣẹ́ tí mo rán yín báwo ni wọ́n ṣe jẹ́ pé yín ǹjẹ́ tí ẹ wí fún wọn ǹjẹ́ wọ́n gbà á bí ọlọ́wọ́n mọ̀ bí àwọn ànábì ọlọ́wọ́n bá léèrè eléyìí ni nǹkan àkọ́kọ́ tó yẹ kó yé kó wá tó sì yẹ kó jẹ́ kí ẹ̀rù jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ó bá kó wá tọ́lọ́n gbogbo àwọn ànábì ọlọ́run tó pè wọ́n jọ ó lóun gbogbo wọn jọ pátápátá látòrí ẹni àkọ́kọ́ wọn àtòrí ẹni ìkẹyìn wọn òun ó wọn jọ ń wà mọ́ bí wọ́n léèrè ó ń bẹ inú àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n ní àwọn ànábì ọlọ́run ìdí tán fi sọ pé la ilma lana ìdí tán fi sọ wípé a ànímọ̀ àmọ́ a lè wí lórí tó bí wáyé ó ń bẹ inú àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n ní ìbẹ̀rù jọ́gbìndé alìkìyàmà ló bà wọ́n tó gbé bẹ̀rù jọ́gbìndé alìkìyàmà kódà bọ́n ó ń bẹnu àwọn àfónímọ̀ tẹ̀fsíìrì tí wọ́n ní tó ṣe wọ́n nìyẹn ṣùgbọ́n àwọn àfónímọ̀ tẹ̀fsíìrì míì wọ́n ní là àwọn ànábì ọlọ́run kò síbẹ̀ fún wọn níjọ́ náà wọn kì í ṣe ẹni tí ó bẹ̀rù ṣùgbọ́n látara ẹ̀kọ́ tí wọ́n ní tọ́lọ́wọ́n bá ti fi mọ̀ wọ́n àti látara ntọ́lọ́wọ́n fẹ́ kakọ́ látara wọn ó náà ní pé báwo lèèyàn ṣe tún wá máa sọ̀rọ̀ níwájú ọlọ́run tó da ọba tó mọ̀ tó pamọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ títí wọ́n á ń bì yẹn léèrè nípa nǹkan tó mà jẹ̀mọ́ yẹn sọ ẹ̀yin mi èyàn ò ní sọ nǹkan kan níwájú ẹ̀ nítorí pé ọ ṣùgbọ́n kéèyàn wá máa sọ wípé kéèyàn wá máa kọ́ ẹni tó kọ́ yẹn fi mọ́ tó tún wá ọ pé bóò ni nǹkan ṣe rí náà ẹ ṣe sùúrù ẹ jẹ́ explain fún yín. àríkọ́ nínú àyà yìí nígbà tọ́lọ́run bá ń sọ fáwọn ọmọ àwọn òjíṣẹ́ ọlọ́run máa dá iṣẹ́ ta ara yín sáwọn èèyàn ni wọ́n ṣe jẹ́ ǹjẹ́ wọ́n jẹ́ pé ń tẹ́ ẹ sọ pípé tẹ́ ẹ pé wọ́n ṣé wọ́n jẹ́ pé ṣé ń tẹ́ ọba ara yín kẹ́ ẹ sọ fún wọn ṣé wọ́n gbọ́ ṣé wọ́n gbà àwọn òjíṣẹ́ ọlọ́run ara wọn ẹni tó ń bi wáyé òun omeni tó gbà omeni tí ó gbogbo àwọn ànábì ọlọ Ọlọ́run wọn kò sẹ́ni kankan tí ó fèsì gbogbo wọn sọ pé la elima lànà Ọlọ́run ànímọ àmọ́ nkankan kí la fẹ́ mọ sọ níwájú rẹ ọlọ in wípé ká tó dáyé o mọ̀ ẹni tí ó gbà kó o tó dá wa o ti ẹni tí ò ní gbà kó o elima lana ọba àmọ́ nkankan. torí pé ọlọ́wọ́n ọba tó dá wa aláàmù ìwọ lọ́ba tó nímọ̀ jù lọ nípa gbogbo ohun tó pamẹ́ ṣáájú ká tó dáyé ó ti nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ ṣáájú kó tó ṣe wá lójíṣẹ́ ọlọ́run ó ti nímọ̀ nípa iye àwọn tá a bá jíṣẹ́ fún tí ó gbọ́ ó mọ̀ àwọn tá a bá jíṣẹ́ fún tí wọn ò ní í gbà ó mọ̀ èyí wá akéré sí ká wá dún wájú rẹ ká máa sọ pé lágbájá gbà tàmọ̀dún gbà lágbájá ò gbà tàmọ̀dún ò gbà akéré sí níwájú rẹ ọlọ́run ìnáka àrùn. àwọn àǹfààní ẹ̀kọ́ lọ́lọ́run bá fẹ́ ká kọ́ nípa àṣẹ sí àwọn òjíṣẹ́ ọlọ́run ló fi àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nú sí wọn tánàbí bá ń bi wọ́n ní nǹkan kan tánàbí bá ń jẹ́ mọ̀ nǹkan báyìí wọ́n ní allahu wa rasuluhu wa alam wọ́n ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló nímọ̀ jùlọ kódà kó jẹ́ pé wọ́n mọ nǹkan yẹn wọn ò mọ̀nà tànàbì tún fẹ́ gbà ṣàlàyé ẹ̀ wọ́n wàá dákẹ́ tànàbì ò fi wá sọ fún wọn ìyẹn jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí èèyàn fi máa ń kẹ́kọ̀ọ́ ntò bá rò pò mọ̀ níwájú ẹni tó mọ̀ jù ọ́ lọ a kì í fi hàn pa mọ̀ nǹkan kan mọ́ nítorí pé ẹni tó mọ̀ jù ni lọ nínú nǹkan ọgbọ̀n ọmọ ẹyọ kan wá ní sọ ọmọ ọlọ́ọ̀mọ ó yá dálé kọ́gbọ̀n yẹn ó lè jẹ́ tiẹ̀ wọ́n bá ní sọ ọmọ ó mọ̀ pẹ̀tọ̀ ó ti mọ̀ náà nù ẹja fi yàn lẹ̀ bẹ́ẹ̀ sì ni díẹ̀ ló mà nínú nǹkan yẹn sọlọ́bi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn a máa ké tíra kan lọ́dọ̀ àáfàá bíi mẹ́wàá tábà ké lọ́dọ̀ eléyìí tábà tún wá lọ́dọ̀ àáfàá míì tábà fẹ́ kẹ́kọ̀ọ́ àáfàá yẹn lè wá sọ fún wípé tọ̀ tíra báyìí òun láàfi bẹ̀rẹ̀ abó ò ké ní òun ò bi ké torí pé bí ẹni tàkọ́kọ́ ṣe ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì ó ṣe ṣàlàyé ẹ̀ ṣe é ṣe kó yàtọ̀ ìdí nìyẹn tó jẹ́ pé tíra kan ṣoṣo báyìí àwọn àfáà lè ké lọ́dọ̀ àfáà tó pọ̀ lè yẹ̀sìdáàdù ilman kí máa wọ́n lè máa pọ̀ sí nínú àwọn ẹ̀kọ́ fi kọ́ wa a kì í ṣe báyìí níwájú ẹ torí pé bó o bá ṣe ṣe yẹn náà ni ó mọ bùkátà bó ṣe mọ rí mọ gbà lọ́dún ẹ látara àdí eléyìí ọlọ́wọ́n bá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àṣe sí àwọn ẹ̀mọ rẹ lómi ń bẹ bóyá nítorí pé wọ́n jẹjọ jẹgbẹ́ ó sì mọ̀ pé ni ẹ̀ mọ nǹkan ju òun lọ kàkà kọ́ yẹ kó sọ pé lágbájá kọ́ mi ní nǹkan yìí yóò ní lágbájá jẹ́ ká jọ wo kínní ìyẹn sọ pé òun ti wo tòun ìwé làbúrò jọjọ wò àti lè sọ pé kọ́ mi yóò tóbi nínú ẹ̀mí ẹ̀ yóò mọ̀ rògbé àá ah, ṣèbí kìrọ̀ kan náà ni wá yóò àmọ́ sọ pé jẹ́ ká jọjọ wo kìnnì ìyóò ní ah, èmi ti wo tèmi ní lánàá mo kàn fẹ́ kó o kì í ṣe kò yé ná ó yé subhanallah àkìlọ̀ wa ní kó wa tún kó kílẹ̀ fẹ́ jọ wò sí kó kálukú wo tiẹ̀. عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء وكل من يدعي في العلم معرفة وكل من يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك وكل من يدعي في العلم معرفة gbogbo ẹni tó bá lóun mọ̀ nǹkankan gbogbo ẹni tó bá ń pè mọ́ra rẹ̀ pé nípa ìmọ̀ وكل من يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء. عرفت شيئا وغابت عرفت شيئا díẹ̀ náà ló mọ̀ nínú tó ló mọ̀ عرفت شيئا وغابت عنك أشياء nínú nǹkan tó ló mọ̀ nínú díẹ̀ tó wá mọ̀ tó bá tún dọ́dọ̀ ẹlòmíì ó tún rí pé tiẹ̀ tún gbé pẹ́ẹ́lí ju tiẹ̀ lọ tíyẹn náà bá tún dọ́dọ̀ ẹlòmíì yóò tún rí pé tẹlòmíì tún gbé pẹ́ẹ́lí ju tòun lọ arọ́fútà ṣẹ́yìn áhùn bá ti áhùn arọ́fútà ṣẹ́yìn. wá ló ń mọ gbogbo nǹkan tán ẹ̀rọ ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú èyí tó ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tí nǹkan bá yé kò lè ní gbéraga òun àti gbéraga ò tiẹ̀ lé jọjọ́ ṣe ẹni tó bá ní gbéraga nǹkan òye ni arọ́pútà ṣayé àwọn wàhálà tí a nǹkan á arọ́pútà ṣayé àwọn wàhálà tí a nǹkan á ṣe àfáwà àgbà samahatul walid sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah tí wọ́n jẹ́ olórí àgbà àfà ní gbogbo Saudi Arabia wọ́n ti fàyè lẹ̀ kí ẹlòmíì ó tó padà jẹ́ àfà àgbà ni wọ́n gbogbo kútùbù síta hadith pátá ó bẹ lórí síbẹ̀síbẹ̀ wọ́n tún wá lọ sọ́dọ̀ àfà wa Muhammadu Aminu Shankiti wọ́n láwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ìgbà tí wọ́n wá jókòó lọ sọ́dọ̀ Muhammadu Aminu Shankiti àwọn wá ní pé àfà àgbà ni ọ́ bóò ló ṣe tún wá máa jókòó láàrin gbogbo èèyàn jẹ́ ká wáyè tí wọ́n fi máa kẹ́kọ̀ọ́ ṣègùn bá sí ní kò sí tó jọ bẹ́ẹ̀ níbi tí gbogbo ayé ń jókòó sí náà lòun ó jókòó sí ẹ̀bí òun ò mọ́ ni afáyàwá lọ́dọ̀ àti ẹ bá fẹ́ tẹ bá fẹ́ wá ẹ jókòó lórí àga ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ ilẹ̀ náà lòun ó jókòó sí òun ò máa gbọ́ ohun tó fẹ́ kọ́ lọ́dọ̀ ẹ jọ̀mọ́ nígbà tí Muhammadu Aminu Shinkiti tó bẹ̀rẹ̀ sí ní ń kọ́ Sheikh Bumbasi lẹ́kọ̀ọ́ wọ́n ní sheikh bùbá sí pé odidi ijọ́ méjì àbíjù bẹ́ẹ̀ lọ àwọn ò gbọ́ nǹkan kan yé nínú tó ń sọ kò yá wọn ẹni tó sì ti jẹ́ gbogbo àgbà afa Saudi ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí òun ṣe gbogbo òun kì í ṣe olórí gbogbo afa. ṣùgbọ́n sì ń kọ́ àwọn ní nǹkan àwọn ò understand ti ń sọ kì í ṣe pé kò fèdè fọ́ kò yá wọn rárá lóbi jẹ́ pé wàá kó lùmọ̀ yàtọ̀ ẹ́ẹ́.

عرفت شيئا وغابت عنك عرفت شيئا وغابت عنك ọlọ́run ọba ní ká jura wa lọ tìjàkadì kọ́ a máa jura wa lọ láti bí nǹkan a máa jura wa lọ nínú ìmọ̀ gbogbo ẹni tó bá sì tún ṣe kó tún ju ẹnìkan lọ ní tó náà lọ tó gbogbo téèyàn bá wá ti wá wà lọ́dọ̀ ẹni tó bá ju yàn lọ nímọ̀ èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn ó bá a lè máa lékún nínú ìmọ̀ ẹni tó bá abó ti sọ pé mo tún fẹ́ kọ́ sí sọ bẹ́ẹ̀ torí pé ẹni tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo èyí gbogbo àá ti fọ̀ dànù gbogbo ẹ gbàgbé yẹn rárá so mọ̀nà tó fẹ́ gbà so mọ̀nà tó fẹ́ sọ wàá fi fawaid níbi ká tún tún nǹkan kọ́ àǹfààní tún máa wà ń bẹ látara àdéhélé ẹ̀kọ́ nìyí látara àwọn òjíṣẹ́ ọlọ́run ìgbà tọ́lọ́run ọba ń bi wọ́n léèrè pé mọ́tà òjìbó tán kí làwọn èèyàn fi jẹ́ pé ibi tẹ́ pè wọ́n sí bó ni wọ́n ṣe jẹ́ pé ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo tẹ́ pè wọ́n sí ǹjẹ́ wọ́n jẹ́ pé yín àwọn òfin ọlọ́run tẹ́ pè wọ́n sí díẹ̀ ǹjẹ́ àwọn èèyàn tá a yín sí ǹjẹ́ wọ́n jẹ́ pé yín kí làwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọ kọ́ lóhùn lá. èsì tó ń fọ́lọ̀ tó dá àwọn ni wípé la ilma lana àwọn ò sọ pé ànábì ọlọ́run ni wọ́n wọn ò sọ òjíṣẹ́ ọlọ́run ọba ìmọ̀ wo ni wọ́n ní níwájú ọlọ́run lójú ẹsẹ̀ gbogbo wọn korí wọn forí korí wọn sì panu pọ̀ ìyìn tó jáde lẹ́nu wọn náà ni wípé la ilma lana àmọ́ nímọ̀ kankan kí la fẹ́ máa wí níwájú rẹ ọlọ́run ṣebí wọ ọlọ́run tó dá wa innaka anta aláàmù torí pé ọlọ́run ọba wọn sọ pé alimu aláàmù sí gàtúlì mùbálàgà ìwọ lọba tó pọ̀ jùlọ nímọ̀ nípa gbogbo ohun tó pamọ́ gbogbo ẹni tó bá ń pèpè mọ́ra pé òun mọ̀ ohun tó pamọ́ irọ́ nípa ọ̀kan náà àwọn àfa wa kọ́lọ́mọ bá kó bá a ṣe dáadáa fún wọn wọ́n tẹ́ nìkan bá ní kó o mọ bọ̀ òun ó sọ ohun tó pamọ́ fún ọ lọ́ọ̀ba tó bá ti dọ́dọ̀ ẹ̀ kó fọ́ létí tó bá ti wá gba létí tó bá ní kí ló tó fi gbọ́n létí gbà ó ti yẹ kẹ́ ẹ ti mọ̀ kí ń gbà yín létí kò yẹ kẹ́ ẹ jẹ́ ń wọlé gan wa kó ló máa yàda ẹ̀ fẹlẹ̀ ẹlẹ́mẹ̀ máa rẹ̀ fa. innaka anta allamul ghuyub ní táwọn òjíṣẹ́ ọlọ́run bá wá sọ náà ni pé dájúdájú ìrẹ́ ọlọ́run ìwọ lọ́ba tó nímọ̀ jùlọ nípa gbogbo ohun tó pamọ́ kò sí kankan tá a mọ̀ ń bẹ̀ ń tá a mọ̀ ń tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí la mọ̀ àtúmọ̀ gan bíi tefsil àkànmọ́ lápapọ̀ ni àmọ́ pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ tán bá ní ẹnìkọ̀ọ̀kan wa amapa wà níjókòó yìí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kí ni tí tá a fi wà níjókòó yìí kí ni ó bá ṣẹlẹ̀ tó bá yẹ pé a sí níjókòó yìí sáàmọ́ ẹlòmíín bẹ tí ó bá sí níjókòó ìbẹ́ jàmbá kan ni ó bá ṣe níbi tí ó bá wà ṣùgbọ́n lọ́wọ́ bá ti parí ẹ̀ pé lásìkò báyìí ní wákàtí báyìí ní déédéé ìgbà báyìí lágbájọ ọmọ lágbájọ yóò wà níjókòó báyìí pẹ̀lú àwọn èèyàn báyìí náà gbogbo wọn jọ wà ń bẹ gbogbo àwa tá a wà yìí gbogbo wa mọ̀ pa wà níjókòó yìí ṣé tí wọ́n bá bí ọ́ lè pe èèyàn mélòó ni iye àwa tá a wà níjókòó yìí tá a bá ti kà lóbi dẹ́pẹ́ ìta aláàmọ̀ yẹn gan akànmọ́ mùjìmọ́là ni àmọ́ lápapọ̀ àmọ́ pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ láàfin mọ̀ pé gbogbo aláàmọ̀ yẹn àmọ́ mọ gbogbo nǹkan lápapọ̀ ó mọ ó fi wà ń bí ká tó dáyé ó ọmọ lágbájá ní lásìkò báyìí ní wákàtí báyìí ní ìṣẹ́jú báyìí yóò wà níbi báyìí pẹ̀lú àwọn báyìí wọn ò jọ wà bẹ́ẹ̀. ìnáka àǹtà aláàmúlò àìnígbàgbọ́ nu ọlọ́ndé bẹ́ẹ̀ òun ló já máa ṣe èméjì ẹlòmíì ó máa rò pé àbọ́lọ́ ń gbàgbé òun ni ọba tó ṣe pé kó tó dá ọ ló ti mọ̀ ó mọ̀ pé ó wáyé ó mọ̀ ibi tó gbé ọmọ tí ó ṣe ọmọ tí ó ṣe ọ kí ló dé tó wá ń ṣe méjì ńgbà tó ń bẹ lọ pé sọlọ ó sì gbàdúrà rẹ báyìí bóun ni òṣìṣẹ́ kọ̀gbọ́n ọ̀dọ̀ ohun tó bá tó dá ọ nígbà tó tiẹ̀ tí mọ̀ pé ó jẹ́ dà. àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run èsì tí wọ́n fọ̀ o náà ni pé innaka anta allamul ghuyub ìrẹ́ ọlọ́run ọba wa ìwọ nìkan lọ́ba tó nímọ̀ jùlọ nípa gbogbo ohun tó pamọ́ jẹ́mọ́ ńgbà tó wá sọ̀rọ̀ yìí tán ọlọ́run ò sọ pé ara ah, kì ṣe ní mo fẹ́ kẹ́ ẹ sọnù Ani ní mo fẹ́ kẹ́ ẹ dáhùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ jàmá ẹ wo ẹ̀kọ́ ìgbà mi ń bẹ ẹni tí ń bẹ pẹ̀lú àgbàlagbà nínú ẹbí ọ̀rọ̀ wa kọ̀rọ̀ nínú fámìlì ìwọ sì jọ̀dọ̀ ẹni tó wá jẹ́ àgbà gbogbo ẹbí tó jẹ́ olóye nígbà táwọn á sọ̀rọ̀ kalẹ̀ ẹni tó jágbà gbogbo ẹwà nígbẹ́tọ̀ tani ó da sọ̀rọ̀ yi o yi o ọba dìde ọba mo ti láwọn tí mo fẹ́ sọ gan ṣe yi yìí kí n yín lórí nta ṣe lérí wọn wọ́n wàá fọwọ́ lẹ́rán ma máa bàtà sọ yẹn ah náà ni náà náà bá sọ bá pèsè pé wá sí ọ wá rí pé tó bá ti wá sọ bẹ́ẹ̀ ẹnìyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kì í ṣe wípé ó fẹ́ kó o sọ̀rọ̀ ó kàn fẹ́ mọ ibi tó lẹ́kọ̀ọ́ mọ ó fẹ́ mọ ibi tó lẹ́kọ̀ọ́ dé ni tó bá sì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ wọ́n wá dákẹ́ ó jẹ́ o máa sọ tó pé òwú bẹ́ẹ̀ bá sọ sí àwọn náà ni wọ́n padà sọ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àáfàá mi náà a máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ kí o láti lè mọ ibi tẹ́kọ̀ọ́ rẹ mọ láti lè mọ ibi tó ní ládàbí mọ tọ́rọ̀ bá wá délẹ̀ wọn pé ẹ bá dáhùn ìbéèrè yìí o

kò sí nǹkan tọ́lọ́hun fẹ́ ká mú lò ń bẹ̀ ju pé ká lè ní ládàbí bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe pẹ̀lú ẹni tó jù ni lọ olùkọ́ rẹ̀ ń bẹ níjókòó wọ́n ti nǹkan kan sí ọ ó sì ń wo níjókòó báyìí ó yẹ kó kọ́kọ́ fi ọwọ́ tiẹ̀ yẹn kó fi wọ́ ọ́ tọ́lọ́hun fi ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn ọlọ́hun gbé ọ̀rọ̀ sáwọn òjíṣẹ́ ọlọ́hun ọlọ́hun ní mọ́tà òjìbútún ẹ̀fẹ̀sìn iṣẹ́ ta yín kí làwọn èèyàn wí wọ́n ní kọ́ lula ìlìmọ̀lànà níwájú rẹ̀ ọlọ́run kí la fẹ́ máa sọ wọ́n tó yẹ pé o ti mẹni tó gbà o ti mọ ẹni tí ó gbà o ti mẹni tó gbà lójú wa tó yẹ pé ńgbà tá a kúrò láyé tán kò padà gbà mọ́ ṣebí yìí tá a lójú ayé làwa mọ̀ nígbà tá a kúrò láyé mọ́ àìmọ ẹni tí ò padà gbà mọ́ tó gbà lójú wa nígbà tá a lọ tán tí ò gbà mọ́ bóun ni wọ́n ti fẹ́ dáhùn ìbéèrè yẹn tí wọ́n paasi níwájú ọlọ́run torí pé àwọn tó gbà làwọn òjíṣẹ́ ọlọ́run ọba fi ronú jinlẹ̀ nígbà tó lọ́wọ́ bá bi wọ́n léèrè ni wọ́n fi sọ pé la ilma lana kò sí mọ̀ kankan fún wa. innaka anta allamul ghuyub. lórí pé dájúdájú rẹ ọlọ́run ọba allamul ghuyub èrè ọlọ́run ọba lọ́ba tó pọ̀ nímọ̀ nípa gbogbo ohun tó pamọ́ idh qala Allahu ya Isa ibn Maryam. idh اذكر نعمتي عليك على والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإثني فتنفخ فيها فتكون طيرا بإثني وتبرئ الأكمه والأبرص بإثني وإذ تخرج الموتى بإثني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين ó wá dá wa padà sí ọ̀rọ̀ ànábì Mariam àwọn èèyàn tí wọ́n sọnù nípa rẹ̀ wọ́n pọ̀ ó ń bẹ nínú àwọn Yahudi àwọn tí wọ́n sọnù látara Ìsá ọmọ Mariam àwọn Júù ó ń bẹ inú àwọn nàṣọ́ra tí wọ́n láwọn tẹ̀lé Ìsá tí wọ́n sọnù látara ọ̀nà tọ́lọ́hún gbà ṣe ètò àlámọ̀rí ìgbésí ayé ẹ̀ ó sì ń bẹ nínú àwa mùsùlùmí náà nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí táwọn náà tún sọnù látara ànábì Ìsá ọ̀nà wo làwọn Yahudi gbà sọnù látara ànábì Ìsá wọ́n ní bó lèèyàn ṣe lè wà tí ó wáyé láì ní bàbá àwọn Júù wọ́n lọ mọ àlè ní Isa ọmọ Mariam wọ́n nírọ́ ni wọ́n lẹ́nìkan gbẹ́nàgbẹ́nà kan òun ló fún ya rẹ̀ lóyún ló wá ń parọ́ pẹ̀rọ níjẹ́ bẹ́ẹ̀ ọ̀nà táwọn Yahudi táwọn gbà sọnù nìyẹn ló fi jẹ́ pé dè ní bábádé Jerusalemu tẹ ní wọ́n ń lọ náà àwọn Júù ló pọ̀ jù ń bẹ̀ wọ́n wọ́n wù wọ́n pé Jésù wò lẹ́ nítorí ẹ̀ wọ́n ẹ̀ tó ti pé ọmọ àlè ni lẹ́nu tí wọ́n lọ́hùn ṣùgbọ́n àwọn mùsùlùmí tí mùsùlùmí bá pe ànábì Ìsá tó bá pe lọ́mọ àlè onítọ̀hún wọná ó di kèfèrí tó bá pe ànábì Ìsá ọmọ Mariam tó bá lè pè é bẹ́ẹ̀ torí pa ànábì ọlọ́wọ́n bá ní àwọn Júù àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́run sì bínú sí wọn látara gbólóhùn tí ń já ẹlẹ́nu wọn sanabi Ìsá wọn sọnù látara ẹ̀ lọ́nà gbàtà tó gbà wáyé àwọn ànàsọ́ra àwọn gbà wípé àmì ọlọ́run lànàbìnrin sá ó wálé ayé láì ní bàbá ọmọ ọlọ́run lágbọ́dọ̀ máa pé àwọn bá tún sọnù àwọn kan la ní wọ́n sọnù àwọn náà tún sọnù torí pé wọ́n ti gbàgbé wípé inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turab ثم قال له كن فيكون ọlọ́run ní èwo lẹ wá sọ isa dọ́lọ́run sí báyìí èwo lẹ sọ́dọ̀ ọmọ ọlọ́run sóti ẹ̀ lákọ́kọ́ ni àpèjúwe ọ̀nà tá a gbàdá isa irú ẹ̀ náà la lò lórí ànábì ádámà ṣèbá ádámà ò tiẹ̀ ní bàbá òun ò níyà kankan téèyàn bá tiẹ̀ kílẹ̀ wàá pòun sọ́lọ́run lẹ́pòun bàbá ní kéèyàn ó pè yẹn lọ́mọ ọlọ́run ádámà òun lọ́yà ká pè lọ́mọ ọlọ́run kò níyà kò ní bàbá ìtọ́lọ̀ ń fẹ́ jóye wa ń bẹ̀ ní wípé gbogbo tó ń bá fẹ́ ṣe kò mú wàhálà lọ́wọ́ ìnàmá múrú ìdá àrọ̀ dàṣẹ́ àyàkó lálàó kó fàyà. ọlọ́run kan ní kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ àwa tí a gba pasẹ̀ bàbá àtìyá wa ọlọ́run fẹ́ káwọn òbí wọn kàn enjoy ara wọn ni ìyẹn kọ́ ló dọ́mọ́ tó bá yẹ kó ń lọ́dọ̀ ọmọ ni gbogbo ọkọ àtìyàwó ló mélòó mélòó lẹni tó dápé lọ́kùnrin ìyàwó dápé lóbìnrin ń ò sí lọ́mọláyé wọ́n sì ń sún mọ́ra wọn ọmọ òsìsì bẹ̀ jáde láàfin lè mọ̀ pé àṣẹ ni ọlọ́run tó àtọ̀ yìí kò sì dọ́mọ àṣẹ ọlọ́run ní ègàn kì í ṣe gbogbo àtọ̀ ní ìdọ́mọ tá a bá lè ronú jinlẹ̀ àmọ́ káwa igan ìyanu ni wá omi lásán ẹ wá wo àdámọ̀ ẹyinjú kò sì jọ àdámọ̀ èékánná àdámọ̀ èékánná kò jọ awọ àtẹ́lẹwọ́ awọ àtẹ́lẹwọ́ kò jọ awọ tara awọ tara kò jọ bọ́lọ̀ ń ṣe dá hán ahọ́n tún yàtọ̀ bẹ́ẹ̀ sì ni láti ibi omi kan lẹ́ẹ̀fi lè wípé eyín gan mùjísà ní iṣẹ́ ìyanu ni bó o lomi kan òun ló ń fọ́ọ̀mù irun ojú irun ojú sì yàtọ̀ sí irun orí òun náà ní fọ́ọ̀mù èékánná èékánná ọwọ́ èékánná ẹsẹ̀ òun ló fọ́ọ̀mù àtẹ́lẹwọ́ òun ló fọ́ọ̀mù ẹyinjú òun ló fọ́ọ̀mù etí ẹran etí ti sálé tí òun tún wá fẹ́lẹ́ láti bí omi kan ṣoṣo ẹ wá lọ sínú ẹ̀dọ̀ ẹ wo ọkàn ẹ wo òróǹro ẹ wo ẹ̀dọ̀fóró ẹ wo gbogbo ẹ tún wá wo eegun láti ibi omi omi bó lomi ṣe lè fọmù ẹ tí ẹ bá tí ẹ bá ronú jẹ bá sẹni pé máa di báyìí máa di báyìí máa di báyìí ṣùgbọ́n àwọn oníṣáyẹ̀nsì ọmọ ẹgbẹ́ ẹ̀ ń gbà tó yá spam yẹn padà di kinní kan ó padà tá a níbo ibo lẹ wà bó ló ṣe ń dà á. ọlọ́wọ́ bá níbi ń sá ọmọ mẹ́rẹ̀ ń tiẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì Adam torípọ́nà mẹ́rin náà ni ọlọ́run ọba gbà dẹ́dà láti lè máa fi jẹ́ kó yé wá pé kò sí tí ò lè ṣe ọlọ́run dẹ́ni tí ò ní bàbá tí ò níyà ò ní Ádámà ọlọ́run dá ẹni tí a lè sọ pé ó ní bàbá tí ò níyà ìyẹn ni Hawa ìyá wa àkọ́kọ́ tọ́lọ́run ọba kọ́kọ́ dá Ádámà àti Hawa wò ẹ dákun ta nìyá Hawawu ta nìyá ẹ̀ sóníyà ìta lè ṣe pé a lè ṣàfitì rẹ̀ sára ádámà tó para ádámà láti yọ a lè sọ pé ó ní bàbá ṣùgbọ́n kò níyà lẹ́yìn ìgbà náà ọlọ́run tún wá dá ẹni tó ní ìyá tóun ò ní bàbá ìyá anábì Ìsá lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tún wá dá ẹni tó ní bàbá tó níyà jama yẹn tó bá lè mú ìran ẹlẹ́ẹ̀karùn-ún wá pẹ̀lú ògbó ọlọ́run mo jẹ́ ní five thousand naira pẹ̀lú ògbó ọlọ́run òun sì kó wa lọ́la tó bá lè sọ ọ̀nà karùn-ún tó bá gbogbo owó ṣe fẹ́ wọn ó ti pé ẹni tí ò níyà tí ò ní bàbá ẹni tó níyà tó ní bàbá ẹni tí ò ní bàbá tó níyà ẹni tó níyà tí ò ní bàbá ó ti parí. láti lè mọ̀ wípé dájúdájú ọlọ́run wa la kò lè ṣe é. ọlọ́run fẹ́ jẹ́ ká lè mọ̀ kò sí tóun ò lè ṣe rò pé ọkùnrin súnmọ́ra torí ẹ̀ ni ẹ lè súnmọ́ra yín wáyé gbogbo nǹkan yẹn yìí sọ pé ká sọ ẹ̀dá dọ́lọ́ ó ń júwe agbára àwọn àwọn sọnù látara ọmọ wọ́n sọ dọ́lọ́ wọ́n sọ dọ́mọ́ ọlọ́run àwọn kan nù tí wọ́n ń pàpè mára ìjẹ́ mùsùlùmí àwọn ọlọ́mọ díẹ̀ àwọn náà sọ wípé Ìsá ọmọ Mariam wọ́n ní òun ti wáyé ó sì ti kú yóò sì padà wáyé ìpadàbọ̀ rẹ̀ gula Muhammad òní ó padà wáyé òní ó ẹ̀ gbogbo wọn pátá ọlọ́run sọ wípé nà ya I, ọba ní ìdíkọ́ ọlọ́láwọ̀ ya Isa ibn Maryam ọlọ́run ọba nírẹ̀ ànábì ló rántí nígbà tó ọlọ́run ọba pé Isa ọmọ Maryam kí ló dé tá gbogbo ni safiti ìyẹn ń jẹ́rìí wípé kùránì jẹ́rìí sí wípé isa ọmọ mariam kò ní bàbá tó bá ní bàbá ni ọlọ́run ọba ọba pè ní isa ọmọ bàbá ẹ̀. èyí ilẹ̀ rí fún wa pọ́lọ́run ọba wa kò ṣàbòsí kùránì wa èyí ṣàbòsí bó bá ti pé lọ́dọ̀ tiwọn ni wọ́n yí padà ṣùgbọ́n lọ́dọ̀ tiwa kí la fẹ́ yí padà sí nígbà tó gbogbo àwọn ànábì ọlọ́run ọba ibìkan náà gbogbo wọn ti wá ọlọ́run ọba ní táǹgbà tá a sọ pé ya Isa ibn Maryam nígbà táwọn ọlọ́run ọba ní rẹ̀ Isa ọmọ Maryam ìyẹn ò sọ́dọ̀ máàlì nítorí pé nínú sẹ̀ríà Islam gbogbo ọmọ tó bá wáyé tí ò bá sí ìgì láàrin bàbá àti ìyá ọmọ yẹn á mọ̀ ṣàfitì ẹ̀ sọ́dọ̀ yẹ nínú òfin sẹ̀ríà ọmọ àlè ni nínú sẹ̀ríà ibnu zina ó lè jogún yẹ ó lè jogún bàbá yẹn láéláé nínú ṣẹ̀ríà ló fi jẹ́ kí gbogbo ọ̀dọ́ gbọ́n ní ọ̀fẹ́ àwọn ẹ̀ mi ò tí ṣe tá àti má rí mi ò tí lówó ó sì fọ́mọ lóyún ọmọ tó ní ń ta ó tó márùn tọ́ba sì ní ọ̀fẹ́ àwọn mi ò tí rẹ̀ tó ọba mọ ẹ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbàtà àwọn èèyàn sọ ní ọjà kàákùn obìnrin tó fún lóyún ọmọ tó bí yẹn ọmọ àlè nínú ṣẹ̀ríà bó ọba kú ọmọ yìí ò lè jogún ẹ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀dájọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lómi náà nǹkan nígbà tá a jọ move nígbà tá a move ẹ later mo sá bùn lóyún mo bùn lóyún ẹ gbọ́rọ̀ dìdìrín àláwọn àjọ move tó o bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò ní dẹ́rú ẹ̀ wò ó sì ó dogun gbogbo ń yìgì kò ṣùgbọ́n ẹ̀yin bàbá náà ẹ̀yin lẹ mú lé ńgbẹ́ bá lọ gbé líìsì wá owó ìyàgbọ́ ọmọ gbọ́ èèyàn kìíní kan àwọn tó ń jẹ́ adálémosú àwọn adálémosú owó àwọn adálémosú lé owó àwọn ọmọkùnrin lé owó ìyá tó forí jóná nu lé nígbà wọn bá ka owó ẹ̀ kalẹ̀ yóò máa lọ bíi fifty thousand ìyẹn bá ní pé kò lè nígbà bá fún lóyún bẹ́ẹ̀ bá taari ẹ̀ sọ́dọ̀ wọn àbẹ́ẹ̀ ni taari ẹ̀ sọ́dọ̀ ẹ jẹ́ ká ṣe dẹ̀kun fúnra wa ká mọ̀mọ́ tira wa lọ síbi ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti wá tó lóun bá fẹ́ fẹ́ mọ tá a mọ̀ pé lẹ́sìn ni tá a sì mọ̀ pé ọmọlúwàbí ẹ sọ igi ọkọ fẹ́ náà ẹ yé tara wa bẹ́ẹ̀ jẹ́ ọfẹ kò tí mọ̀ bá sùn gan tara yín sí ṣé ẹ̀ ń tọ́mọ yín ṣe yunifásitì ẹ̀ ń tọ́mọ yín ṣe kámpọ́ọ̀sì ẹ wá rẹ nìkan tó wá wálé tó fẹ́ tọrọ ọmọ wa ń bí agbàmọ́lù atúmúyẹ náà dé gbọ́n gbogbo ẹ̀ dé ọ̀dọ́ sì lèkùtọ̀ ẹ̀sìn mo ti bọ́ sà màá máa padà yọjú sí gbàjọ́ padà yọjú sí oyún lọ́mọ gbé wá bẹ́ẹ̀ bá wá taari ọmọ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní taari ẹ̀ ẹ̀ mọ̀ tọ́jú oyún yóò ní kò sí problem ó lè wà ní ọ̀dọ̀ yín o bẹ̀tẹ̀ òun ò tì náà oyún o òun ló ní oyún o bó bá dẹ̀ bímọ ló lè bímọ bẹ̀yẹn náà so bọ́lọ̀ bá dẹ̀ tún gbé e láti ẹ̀ lè tọ́jú ọmọ náà so ti yé ìyàmọ́ ẹ padà taari ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kẹ̀ ẹ̀ ṣe ní fúfú yẹ fún un kán so yìgì nílànà tẹ̀sìn ẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ àlè wa pọ̀ wá sórí làǹkọ̀ làǹkọ̀ ládùúgbò àwọn ọmọ tí ò sí yìgì lé tí ìyá wọn ò ní yìgì lérí kọ́lọ̀ ń kó ṣàánú ṣebí first born rẹ náà ṣebí ọmọ àsìn náà ni èyí tó o tún bí tẹ̀lé ọmọ àsìn náà ni ẹlòmíì ọmọ tó ní ta ó tó mẹ́rin ọlọ́run gbogbo obìnrin tọ́lọ́run bá ti sọ pé ó jẹni lọ́mọ gbọ́rọ̀ ọ̀dẹ̀dẹ̀rin ó jẹni lọ́mọ yàwó oníyàwó tó jẹ́ ọlọ́mọ ọlọ́run ọba ní yaba ìyá ìsìnà pípè tọ́lọ́run ọba pé ìsá mọ̀yà ẹ̀ kì í ṣe tọ́ máa lè ìtọ́lọ́run fẹ́ jẹ́ kó ń bẹ̀ ni wípé ọlọ́run látọ̀dọ̀ ara rẹ̀ Mariam òun ò ní ọkùnrin ò Mariam láti lè fi Mariam lọ́dọ̀ ọlọ́run ọkùnrin kan ò ní gorí ẹ̀ yóò sì bímọ ọlọ́run ọba wa pe Isa ọmọ Mariam bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ní udhkuru ni'mati alaik ọlọ́run ọba ní ìrẹ Isa ọmọ Mariam ọlọ́run ní Isa ọmọ Mariam rántí nígbà tẹ́mi ọlọ́run tí mo kún ọ lọ́wọ́ pẹ̀lú mọ̀lẹ́kà Jibril mo fi mọ̀lẹ́kà Jibril kún ọ lọ́wọ́ lọ́nà tó gbà wáyé mọ̀lẹ́kà Jibril òun ni mo rán. kó lọ fẹ́ atẹ́gùn síkùn ìyá rẹ nígbà tó délé ayé mọ̀lẹ́kà jùlọ ni mo ránṣẹ́ ọ nígbà tí àwọn èèyàn ń pè rẹ lóníṣìnà níbo ló ti rọ́mọ tó gbé wá ẹni tí ò lọ́kọ bó ló ti rọ́mọ tó ni mo ránṣẹ́ ọ pé kó ọ kó sọ̀rọ̀ lórí ìtẹ́ mo fi mọ̀lẹ́kà mo fi kún ọ lọ́wọ́ wáyé náà. tùkẹ́lìmù nẹ́sà fìlmáàdì wà kàlá. ṣèbémi ọlọ́run ọba ni mo ṣe nírọ̀rùn fún rẹ̀ ìsà ọmọ mariam kó o lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó ń bẹ lórí ìtẹ́ àsìkò tọ́mọ ò tí ì lè sọ̀rọ̀ mo ṣe nírọ̀rùn fún ọ kó o sọ̀rọ̀ ọlọ́run ọba lèmi ni mo ṣe bẹ́ẹ̀ fún ìsà ọmọ mariam wàkàlà mo sì tún fún ọ lọ́rọ̀ sọ nígbà tó dàgbà tó kú ọlọ́mọdé mo fún ọ lọ́rọ̀ sọ mo fún ọ ní wàá ṣíṣe mo fún ọ níṣẹ́ jẹ́. wà ìdá lẹ́mtúkẹ́ kíta bẹ̀ wà lẹ́kẹ́mẹ́. ọlọ́run ọba ní sọ ọmọ mariam etí ẹ mélòó lọ rántí tá bá ń pè ọ lọ́lọ́run mọ́gbà sí wọn lẹ́nu mọ́gbà tán jẹ́ mọ́jẹ̀ wọn kó bá ọ níwájú ọlọ́run wà ìdá lẹ́mtúkẹ́ lọ rántí nígbà tẹ́mi ọlọ́run èmi ni mo fi mọ̀ bí wọ́n ṣe kọ nǹkan èmi ọlọ́run ni mo fi mọ̀ ẹnìkan ò ọmọ nǹkan kọ èmi ọlọ́run ni mo fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ mo tún wá fún ọ ní al-ilmu nafi ìmọ̀ àmàlò èmi ọlọ́run ni mo fún rẹ̀ Isa ọmọ Mariam mo fún ọ ní mọ̀ àtàwọ́rá èyí tí ń bẹ lọ́wọ́ àwọn Júù tán bá ń ka ìwé ọwọ́ wọn ìwọ Isa ó sì mọ̀ ṣàlàyé ẹ̀ fún wọn torí pé nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù wọn ò nímọ̀ nípa àtàwọ́rá mọ́ wọ́n ti dojú ẹ̀rù tán bá wá ń kà á èyí tí ò sí mbẹ Ìsá ọmọ rẹ sọ fún ọ pé èyí tí ẹ fi sí yẹn kò sí mbẹ èyí ló wà mbẹ wọn wà máa ṣe pé ọmọ yìí ta ló kọ́ ọlọ́run ọba ní ṣèbí mi ọlọ́run ọba ní mo fi mọ̀ rẹ Ìsá ọmọ Mariam. tíra tí mo fi rán ọ gan tí ń ṣe Ìnjílà ṣèbí mi ọlọ́run ọba ní mo fi mọ̀ rẹ mọ́ ó máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ó sì máa tu fún wọn èmi ọlọ́run ọba ni mo fi yé rẹ ìsọ ọmọ Mariam. ìyẹn nìkan kọ́ gbogbo àwọn iṣẹ́ ìyanu tó wá látọwọ́ rẹ̀ ṣéwọ́ ló ṣe ni lọ́ọ̀rán tí májèwọ́ pẹ̀ ọ́ ní tó jẹ́ wàyí táhùlùkù mínà tíìnì lọ́ọ̀rán tí táhùlùkù yẹn tùsọ̀ wíru torí pé àlàkálùkù ọlọ́run ló ní kò sẹ́nìkan tó tún lè dẹ́dàá takhluku yẹn ìtumọ̀ rẹ̀ ń bẹ ni pé nígbà tó o mọ ẹyẹ o fi àmà anabi Isa o mọ ẹyẹ gẹ́gẹ́ bí àmà o mọ àmà yẹn mina tini látara àmà o mọ kahai àti tọ́yẹ̀rì ó wá mọ ìmọ̀ yẹn gẹ́gẹ́ bí ìrísí ẹyẹ nígbà tó mọ bí ìdí ní ìyọ̀ǹde mi ọlọ́run bá ni mo fi ní kó mọ kì í ṣe ẹni tí ń mọ nǹkan kì í ṣe mọ nǹkan mọ nǹkan èmi ọlọ́run ni mo ní kó ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé nínú ìfẹ́ ẹnu ara ẹ̀ ló fi ṣe kì í ṣe pé nǹkan ń wù mọ́ ló fi mọ́ bí ìdíní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ọba ni mo fi ní kó ṣe bẹ́ẹ̀. fàtàkùnkù fi ha fàtàkùnù tó yẹra bí ìdíní. ọlọ́run ọba ni àwa ní fàtàkùnkù fi ha àwa ní kírẹ̀ ìsà kó fi àtẹ́gùn sí ẹyẹ tó mọ kalẹ̀ bó sì ṣe fẹ́ atẹ́gùn yẹn sí tán fàtàkùnù tó yẹra ó bá sì dẹyẹ tòótọ́ ó bá dẹyẹ tòótọ́ nínú nǹkan tí anábì yín sá ṣe ni ọlọ́run ọba ní bó ṣe wá ṣe yẹn bí ìdí ní ebé mi ni mo yọ̀ǹda fún ọ kó bẹ́ẹ̀ ságbára tí ẹni èmi ọlọ́run ọba ni mo ní kó lè rí ṣe bẹ́ẹ̀. wà ọba ní ìrẹ ìyínsọ ọmọ Mariam al-akmau ó yàtọ̀ sí al afọ́jú ẹni tó ti ríran rí tó padà wá afọ́jú ló ń jẹ́ al al-akmaw lẹ́ni tí wọ́n bí láfọ́jú tí ò rí náà rí ọlọ́run ọba ní rẹ̀ ń sọ ọmọ Maryam lọ rántí kì í ṣagbára ẹ nígbà tá a ní kó o la ojú afọ́jú tí ò rí náà rí láyé wọ̀lẹ̀ aboros àtàwọn adẹ́tẹ̀ tí ẹ̀tẹ̀ ń bẹ lára wọn ò fọwọ́ pa wọn lára gbogbo ẹ̀tẹ̀ ara wọn sì kúrò ń bẹ̀ kì í ṣe ṣe ọwọ́ rẹ kì í ṣagbára rẹ bèèrè pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ni kí ló dé tó fi wá dọ́lọ́run jama ẹwọ bọlọ ń ṣe ń bá ọpọlọ àwa mùsùlùmí sọ̀rọ̀ ṣe bí èyí tó dàrú mọ́ wọn lọ́wọ́ náà ni tàbí sọ yìí sádọlọ tó fi di ọba mímọ́ tí wọ́n ń sìn tí wọ́n wá ń gbé fọ́tò bó jẹ́ jẹ́ pé fọ́tò Jeffrey Hunter ẹni tó àti Jesus Christ kìnnìkan Nasarati èyí tó fi ṣe fíìmù ẹ béèrè pé ṣé kámẹ́rà ń bẹ láyé Jésù ni ó ṣe wá jẹ́ pé ẹni tó ṣe fíìmù làwọn ń lẹ̀ mọ́ bìrì mọ́ ó lẹ̀ mọ́ nù kí ni yọkọ̀ mọ́ forí kalẹ̀ fún Jeffrey Hunter ó sì wá dojúrú sóun gangan pílẹ̀rì sẹ́ni gangan ni Jésù ẹ pílẹ̀rì pòfẹ́sọ̀ ọ̀nà wọn kò ronú débẹ̀ rí ọ̀jọ̀gbọ́n òronú débẹ̀ ó náà ó lẹ̀ mọ́ bí mọ́tò ó sì wá dojú sànàbì yìí sà gangan gangan nìyẹn ṣé kámẹ́rà wà ń gbà yẹn ni bó o lẹ̀ ṣe trace ẹ̀ kí ló ni fact ẹ gbé scientific proof wá láti proof ẹ̀ pàdánù ìsà gangan nìyẹn ìgbà míì wọ́n lè ṣe ìmí ilé nírun mú ìmí ilé mọ́ nírun mú ìmí ilé nírun gbọ̀n ìmí ilé mọ́ nírun gbọ̀n ìmí ilé sọ̀rùn lẹ́yìn ìmí ilé mọ́ sọ̀rùn lẹ́yìn oríṣiríṣi táìpù ló wà ọlọ́wọ́n bá ní gbogbo ohun tí sọ ọmọ mọ́ríàmù ń ṣe pátápátá àbí èdè ni ìyọ̀ǹda mi ló fi ṣe kò sí nǹkan kan tó lè dá ṣe tí n bá ṣe nírọ̀rùn fún kó lè ṣe bẹ́ẹ̀. وإذ تخرج الموتى بإذني jíjókù dìde tó kù dìde ṣebí yọ̀ǹde èmi ọlọ́run ni ọlọ́run ọba lè mi ní èmi ni mo ṣe nírọ̀rùn fún kó rí ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹde èmi ọlọ́run ọba ni. wà á ìdùkà fọ́tù bá ní sọ̀rọ̀ ìlà ọ̀gá ìdèjì táwọn bẹ̀rẹ̀ báyìí náà. ọlọ́run ọba ní èmi ni mo kó àwọn ọmọ Ísírẹ́lì èmi ni mo kó wọn lọ́wọ́rọ́ tí wọn ò fi rí jàǹbá ṣe ọ́ kàfáfùtù ànkà bani israila anka èmi ni mo kó wọ́n fẹ́ sí jàǹbá fún ọ ṣùgbọ́n èmi ni mo kó wọn lọ́wọ́rọ́ wọn ò rí ṣe ìfìdí ìta ọ̀hún bẹ̀rẹ̀ báyìí nígbà tó mú òdodo ọ̀rọ̀ wá bá wọn àlàyé ọ̀rọ̀ tí ò rújú nípa ọlọ́n tí anabi Isa wa ń sọ fáwọn Júù àwọn ọmọ Israẹli bí ṣe ń sọ fún wọn tó inú wọn ò dùn wọ́n fẹ́ pa ọlọ́wọ́n bá ní gbogbo ète wọn lérí pé àwọn pa ọ yẹn àwa la wọn ó tẹ̀ ọ́ ọ̀rọ̀ ń bẹ lérí ibẹ̀ yẹn ọlọ́run ọba ní fakọ́lá alẹ́dẹ́ iná káfàrún ọlọ́run ní gbogbo àwọn aláìgbàgbọ́ mínú nínú àwọn ọmọ Israel gbogbo ntànàbì Isa ń ṣe pátá àwọn ò tiẹ̀ pẹ́lọ́mọ ọlọ́run tiwọn àwọn ní gbogbo tí ń ṣe yẹn ń sọ ẹyẹ tó mọ tó dẹyẹ tó jókòó dìde tó gbogbo tí ń ṣe yẹn ṣe báwọn kristian náà sọ pé ah ó ti dọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yahudi in táwọn sọ ni wípé ìní àdá ẹ̀la wọ́n ní májíìkì ní gbogbo ẹ̀ májíìkì ló ń ṣe idán ni in táwọn Júù sọ ti wọn nìyẹn wọ́n ní ìní àdá gbogbo tẹ́ ẹni tó ń ṣe yẹn ìlà sí irun mú bí wọ́n ní idán kan tó fojú hàn idán òun ló ń yẹ mọ́tẹ́lẹ́ ó kàn ń òkú dání ó lọ ẹ má dá lóhùn in táwọn júù sọ nìyẹn wọ́n tara rẹ̀ wọ́n sọnù àwọn nàṣọ́ra náà àwọn náà sọ pé ah eléyìí kọjá téèyàn lè ṣe ọlọ́run ni ó máa jẹ àwọn náà tó sọnù ṣùgbọ́n àwa mùsùlùmí sọ wípé mùjísà ni tọ́lọ́run máa ń ṣe ní ọ̀run fáwọn ànábì ẹ̀ àwa la wá dúró déédéé àsọnù torí pé àgbà wípé àwọn sọ wípé dán ni lóòótọ́ ànábì yìí sá ṣe ẹ̀rẹ̀ ànábì yìí sá ṣe ọlọ́jọ́kù dìde má sọ bẹ́ẹ̀ Kùránì sọ pé ó dìde tó o bá gbà á gbọ́ bẹ́ẹ̀ ó di kèfèrí tẹ́lifíà lèmi náà fẹ́ sọ pé òun fẹ́ tako christian ẹ jésù òjókòó dìde tó mùsùlùmí bá sọ bẹ́ẹ̀ bọ́ ọ bá kú lérí ẹ̀ tó o gbà gbọ́ bẹ́ẹ̀ ó wọ̀ náà torí pé o ti tako àyà Qur'an kò lajú afọ́jú ta ló sọ bẹ́ẹ̀ ó lajú afọ́jú Qur'an ni wá sọ tí mùsùlùmí bá dẹ̀ sọ pé òun ò gbà á gbọ́ tó bá kú lérí ẹ̀ ó tàn ó wọ̀ náà ṣùgbọ́n gbàgbọ́ ti wà lẹ́rí ẹni pé gbogbo bó ṣe ṣe yẹn ọlọ́run ọba ló yọ̀ǹda fún bẹ́ẹ̀ kì í ṣagbára rẹ̀ kì í ṣe mímọ̀ ṣe ọlọ́run ọba ló ṣe ń rọ gẹ́gẹ́ bó ṣe ṣe ń rọrùn fáwọn tó ṣáájú ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ànábì Musa ń kọ́ ẹ wo ń tànábì Musa ṣe nígbà tiẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run omi òkun bó ṣe tó yẹn fìràánù ń lé wọn bọ̀ ó sì na ọ̀pá sí omi òkun sì pín sí méjì wọ́n sì ń lọ àṣepé Musa lọ́lọ́run àṣepé lọ́mọ ọlọ́run ṣebíṣẹ́ ìyanu ló ṣe yẹn ló fi jẹ́ pé àwa mùsùlùmí ọlọ́run jẹ́ kíkì ní yẹn ó yé wa gbogbo iṣẹ́ ìyanu tó bá wá lọ́wọ́ àwọn ànábì ọlọ́run á gbà pé ọlọ́run ọba ló ṣe nǹkan yẹn nírọ̀rùn fún wọn láti lè rí i ṣe kì í ṣagbára wọn kì í dẹ̀ ṣe ọgbọ́n wọn ọlọ́run ọba ló fi pọ́n wọn lé kó bá a lè máa jẹ́ ẹ̀rí pọ́lọ́run ló rán wọn pẹ̀lú ògo ọlọ́run ibi tá a fẹ́ kẹnubọ̀ yìí tá a bá ní akẹnu ọjọ́ lọ ṣùgbọ́n àwọn àlàyé tó pọ̀ ó ti jáde nínú àyà yìí àkọ́kọ́ nú ẹ̀ nú àlàyé tó jáde ń bẹ̀ òun náà ni báwo ni Ìsá ṣe wáyé ọ̀nà wo ló gbà wáyé bí Kùránì ti sọ á gbọ́ àlàyé lérí ẹ̀ bákan náà àwọn mojizat àwọn iṣẹ́ ìyanu èyí tó wáyé látọwọ́ Ìsá àtàwọn ànábì míì náà kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin mojiza àti karama àti sihiru àti magic ìgbà wo lèyìn ó ṣe nǹkan tẹ́ sọ pé mùjíza ni gbogbo tí ń jẹ́ mùjíza àwọn ànábì ọlọ́run nìkan ni wọ́n ní kàrámà ọlọ́run máa ń mú kàrámà fún ẹni tó bá jẹ́ ni ọlọ́run síhìrù idán òun làwọn ẹni èṣù máa ṣe gbogbo ẹ̀ náà ní í torí pé láyé Musa aleyhi salatu wa salam nígbà tí Musa ju ọ̀pá lẹ̀ tó ní ọlọ́run fún un lágbára tó ju ọ̀pá lẹ̀ ọ̀pá Musa dejò Fìràánù wá rẹ́rìn-ín ẹni kí ló ṣe tó jọ ọ́ lójú ó pe àwọn òpìdán tiẹ̀ náà wá ọlẹ́yìn náà jokunlẹ̀ jama àwọn máa jokunlẹ̀ tí wọn náà déjo so ló fi jẹ́ pé idán wà ṣùgbọ́n agbára tọlọ́hun ó ju idán lọ ẹni tó wá ń lo idán tí sì ń pèrè ẹ̀ lẹ́ni ọlọ́hun tó ń pèrè ẹ̀ ní ah, ah, wàlẹ́ ọlọ́hun ti gbà fún bẹ́ẹ̀ bá ní kó ṣe ju ejò sílẹ̀ ó ju ọ̀pá sílẹ̀ ó sì déjo bó o la ṣe fẹ́ mọ àwọn tó ń pariwo lẹ́nìí tó ń sọ pé ọlọ́hun ti gbà fáwọn tó ń ṣe pópìdán ni wọ́n tí kì í ṣe pọ́lọ́n ló fún wọn ní nǹkan yẹn ọ̀nà wo lágbà wá nínú tafsir á sọ ìyàtọ̀ tó ń bẹ láàrin mùjísà àti karama àti dán níparí á sọ̀rọ̀ nípa bí anabi Isa bó ṣe kúrò láyé kò kú ìgbàgbọ́ mùsùlùmí nìyẹn ọlọ́run gbé lọ sí sánmà ọlọ́run tó bá wá di òpin ayé ó ń padà bọ̀ tó bá wá padà dé kí ló ń bọ̀ wá ṣe gbogbo àwọn àlàyé yìí ànábi ṣàlàyé ẹ̀ fún wa kò dojúrú ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù látara ẹ̀ ìyẹn náà ni tẹ̀fsírì wa tá a ṣe tá a fi kángun tẹ̀fsírì tọdún yìí àlàyé yẹn láṣe títí a fi dá tẹ̀fsírì dúró gbogbo àlàyé yẹn kó lè yé wa kó mọ̀ bá a dàrú mọ́ wa lójú abẹ́lẹ́ wọn bá ní tóbi ẹ̀ eléyìí tá a wílé ni ọlọ́run tó ṣe wá láǹfààní àwọn ìta àti ń gbọ́ náà ọlọ́run tó kó wúlò fún wa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹni tí ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ onímọ̀ tónímọ̀ á sọ pé tó o ti kà á téèyàn wá ní mi ò tí ì kà á ṣé kìí ṣe kó pa irọ́ ó ní ṣe pẹ̀lú àgbékalẹ̀ tí wọ́n bá ní séèyàn ti ka nǹkan sóò ti mọ nǹkan báyìí kìí ṣe gbogbo téèyàn bá kà náà lè ó yéèyàn torí pé téèyàn rò pé ó ti yéèyàn tá bá tún fojú mi wò ó èyàn ò rí pé kò ti yéèyàn so ló fi jẹ́ pé gbólóhùn tí ó sọ ni pé so ti kà so ti yé pé mo ti kà á ṣùgbọ́n kò tí ì yé tó bẹ́ẹ̀ bá gbé báwọn torí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè máa kẹ́yàn pé ó ti yéèyàn tán yányán kò sí dábàá tó ń kọ́ yẹn yóò tún gbọ́ nǹkan tí èyàn ò tí ì gbọ́ rí kẹ́yìn òkú tiẹ̀ báyìí bákan náà nínú ẹbí èèyàn fẹ́ kí ẹni tó jẹ́ abẹnugan nínú ẹbí òun fẹ́ kàn pín ogún nílànà ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn kìnnìkan nínú ẹbí àgbààgbà nkankan àwọn ní kò sí tó jọ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kó jẹ́ kẹ́sìn òye wa ńlẹ̀ yorùbá min husni islam al-mar'i tẹ́rìkù umalayani kò kàn yín èyí tí ó kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló máa fọ́ lálẹ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ bá bá rẹ̀ yàn nírú àwùjọ báyẹn ajẹ́pẹ́ ni yóò tí ì sí nípò ẹni tó lè fọwọ́ yí nǹkan padà ni torí pé ẹlòmíì ń bẹ ló kéré jù nú ẹbí ṣùgbọ́n bí òde gbogbo ẹbí ò ṣe kankan ọlọ́mọdé amẹ́rí nú ẹbí so dẹ́ni ẹ bá wá sọ tí wọn ò gbà ajẹ́pẹ́ ẹnu rẹ̀ ò kò kálẹ̀ nìyẹn kó wọn fi wọn lẹ̀ ṣùgbọ́n òun ti sọ sísọ tó ti sọ yẹn kì wá kọ́lá tán bá pín lọ́nà tán gbà pín tán bá pín kó gbà tiẹ̀ ìmọ̀ kí wọ́n ṣàbòsí fún gbọ́kùtọ̀ níjọ́ gbé ṣùgbọ́n àbò ó ti sọ àìmọ́gbọ́ yẹn àwọn ni wọ́n ni wọ́n dájọ́ lé rẹ̀ bákan náà tó ní bàbá tó jẹ́ kèfèrí tí bàbá wọn yarí tí ò kọ́ wá sí yálẹ̀ fúrúfẹ́ ọmọ yẹn bó ti wulẹ̀ kọ́ ma nígbà tó wọn fa ayé lẹ̀ sọmọ yẹn lè gbà ń bẹ̀ àbí ò lè gbà ń bẹ̀ tọ̀ mi ò lè sọ nǹkan ẹ̀ ju ọ̀rọ̀ anábì tó sọ pé la yarithu al-muslimu al anabi sọ pọ́nbélé pé mùsùlùmí ò lè jogún kèfèrí so wallahu alam na ọmọọṣẹ́ àbí ọmọ kéw tó kẹkọọ tó ṣàǹfààní lọdọ àfa rẹ àbí ó ṣàǹfààní lọdọ ọ̀gá rẹ̀ ṣùgbọ́n gbà tó yá ó ti rò pé òun ti tán àáfà rẹ̀ lókù ti fi ń ta yín àwọn wọn ni alamtu uri mayata mo kọ́ bí wọ́n ṣe ń tafà mo sì kọ́ bí wọ́n ṣe ń gbẹ́ ọfà gbàtọ́wọ́ rẹ̀ wá tọ́tán tó fẹ́ èmi gángan lọ́kọ́ tafà mọ́ òwe táwọn àáfà panu ọmọ tó kọ́ ń ṣe ń gbà ó tán ìwọ gángan àtàkì akọ bí ṣe ń hun orin nígbà tí orin tí ọkọ hun àáfà rẹ̀ lọ́wọ́ ọlọ́mọ ṣe ti wà bẹ́ẹ̀ kí ni ìmọ̀ràn fún ọmọ bẹ́ẹ̀ ìmọ̀ràn fún ni wípé kó bẹ̀rù ọlọ́run àwọn yorùbá ní ọmọ tó ní bàbá àwọn ọ̀la bàbá àwọn ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló náà wà yẹn òun náà lọ lẹ́yìn òun náà wà rí bí ṣe máa rí kó jáwọ́ òun ló pé bí ò bá jáwọ́ ẹni tí ó jẹ́ ọ̀gá rẹ̀ àbí àfa rẹ̀ yẹn tínú rẹ̀ ò bá yọ sí i yóò máa kàdánwò lọ́nà kan kọ́dà níbi tí òun kò ronú sí yóò máa rí àwọn fìtínà kan yóò máa rádà torí pé àbòsí òun ló ṣe sòrú ẹni bẹ́ẹ̀ kéèyàn ó bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá jọ̀gá ìmọ̀ràn téèyàn ó fọ́gà ni pé kó má ṣépè fún o kó má ṣépè fún bó wulẹ̀ ọmọ kó tún máa gbìyànjú àti fàmọ́ra bóyá ọlọ́run lè lò yẹn ní sábàbí láti lè tún torí pé oko parun ló ń rìn yẹn kó sì parun kò ní jẹ́ dùnú fọ́gà rẹ̀ náà torí pé kò sí bó ti bẹ́ẹ̀ sí wọn ò kì í mọ̀ wọn ò kì í mọ́ gan náà sòdí yẹn tó fi jẹ́ pé ọ̀gá ò máa ṣèṣe kó má parun tọ̀ tó bá fowó ara rẹ̀ ra ìparun tọ̀ ọwọ́ rẹ̀ ló kù sí bẹ̀tírù ṣèṣe yẹn kí wọ́n kálukú kíyè sára o ọlọ́run kó ṣàánú wa ọ̀gá wa tó kọ́ wa lẹ́kọ̀ọ́ olùkọ́ wa tó kọ́ wa àáfàá wa tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ká má ṣe látara wọn pàápàá jùlọ lókùrú gbà tó yẹ pé nǹkan tí ò takùtọ̀ lọ ni o káfá rẹ ni pé kọ́ ọlọ́bọ̀n rọ tiwa ẹ pé yìnyín lólóhùn òfin ṣépè jẹ́ ó ṣépè o ẹ̀pẹ̀ tí wọ́n bá ṣe jẹ́ ó ṣe torí pé la ta'ata li makhluq fi ma'siyati al-khaliq. naam bákan náà ìbéèrè lérí ọ̀rọ̀ ló tó kù. wọ́n ní wọ́n ní. ẹ má ti béèrè yìí o nínú àwọn táwọn ẹ béèrè. náà pé ọlọ́run ọba ní anabi Isa ó yẹ òkú ẹni tó kú sẹ́yìn ò ti tako aya Qur'an àbí níta àmọ́ pé ẹni tó bá ti kú alikiyama rẹ̀ ti dé ẹ̀ mọ́ dáńgbé mùjísà ni ní tí ń jẹ́ mùjísà náà ní tó tako ń tá a mọ̀ ní tó fi ń jẹ́ mùjísà náà nìyẹn gbogbo ń tá a ti mọ̀ tẹ́lẹ̀ wípé bó ṣe yẹ kí nǹkan ìwúrí ni kó wá wá lọ́nà míì tí àti òtí ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ èyí ń jẹ́ náà nìyẹn níta mọ̀ ní pé bá ti kú o ti kú lọ nìyẹn ṣùgbọ́n ẹnìkan wá jìjìjẹ yín tó fi jẹ́ mùjísà náà nìyẹn so ti yé báyìí so hàdà wàlá àlà wọ́n ní nínú kuraani pé ẹnìkan sédèkì ṣe o so ti yé inú meleki sédèkì àwọn ti pé kò ní bàbá kò ní pilẹ̀ kò ní gbá kò ní wọ́n lọ́nu kò sínú kuraani àwọn oní aya fún pé inda kini inda malikin fi fi mak'adi sidiqin inda malikin muqtadir wọ́n wá sọ pé fi mak'adi sidiqin sedeke malik emaji kìí ṣe tuma kìí ṣe melikisedeke ò sínú Kùránì so ti yé inú báìbù ni lẹ́yìn wa àwọn ṣe sọhùn àwọn ló yé wọn ṣe wíńbẹ wọn ní onípìlẹ kò ní gbá kò láwọn lọ àlà wọ́dà kì í ṣe ànábì isa nìkan gan náà pèrò ọmọ ọlọ́run ọlọ́run tún lákọ̀ọ́bí gan ọlákọ̀ọ́bí ṣáájú ti isa gan kìíní kan sì ní àkọ́bí rẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ so kọ́lọ́n kó kó ṣàánú wa so mo rò pé bí àwọn ìdáhùn síbèrè yẹn ṣe jẹ́ nìyẹn náà. wọ́n ní ṣé kí mùsùlùmí gbàgbọ́ nínú mẹ́rákù tí ẹni tó bá jẹ́ bí wòlíì bá ṣe pé ṣé májìkì ni àbí mẹ́rákù ẹni tó bá jẹ́ bí wòlíì tó bá ṣe bí ìpàdánù kan ṣé a lè ní iṣẹ́ ìyanu àbí májíkì nìkan kù. inshallah taala ọ̀rọ̀ nípa májíkì iṣẹ́ iṣẹ́ ìyanu karama yóò jáde nù tafsir wa lọ́la àbọ̀túnla pẹ̀lú ògùn ọlọ́run inshallah aláyé òye kí la fi máa ma tá a bá rí nǹkan tá a fi mọ̀ pé ah eléyìí kì í ṣiṣẹ́ ìyanu lélẹ̀ májíkì lélẹ̀ tá a fi máa ma torí báyìí mọ iye ẹni tí ó wọṣọ àfáà gan tí ó yẹ kí májíkì ní í ṣe ẹ̀yìn náà ah ọ̀lẹ́ ọlọ́run ti gbà mọ́ bó ṣe náwó báyìí gbogbo àwọn yẹn dẹ̀ ṣubú lulẹ̀ ìbẹ́ mọ́ rinú tẹlifíṣàn tí ó ṣe báyìí gbogbo àwọn yóò ṣubú lẹ̀ tí ó ṣe báyìí tọ́wọ́ ṣe kọ́ lọ́n kó kó ṣe àná wa náà. wọ́n ní kí ni kó jẹ́ gbàgbà mùsùlùmí lórí àwọn olówó tó máa ń sọ ọmọ di ejò fi sowó àbí dìjàpá kí ni kó jẹ́ gbàgbà wa lórí irú ìṣesí báyìí. gbàgbọ́ wa lọ́nà wo ṣé ká pàpọ̀ nǹkan tán ṣe dáa ni ẹnikẹ́ni ṣe ara àwọn àlàyé òun kò sí nǹkan kan tí islam ò ti ṣàlàyé ẹ̀ fún wa kò sí nǹkan kan tí islam ò ti ṣàlàyé ẹ̀ fún wa ẹni tó bá ní ó fẹ́ sowó wọ́n wá ní kó pa ọmọ rẹ̀ kó tó di pé ó rí owó yẹn ṣe kò sí intelligent fẹ́ lò ju pé kó o sàṣẹ lọ́hùn kó o tó jíṣẹ́ fún ọ bọ́ọ̀ bá pa ọmọ rẹ̀ yẹn gan o lè gbowó wá fún ọ ṣùgbọ́n o ṣàgbọ́dọ̀ ṣẹlọ́hùn ní tó fa nìyẹn tó fi fi pé pa ọmọ rẹ̀ ṣe condition innama يدعو حزبه ليكونوا من ashabi السعير. ọlọ́run bá fi sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn àlìjànú ẹ̀mí òkùnkùn inna ukana rijalu min al-ins ya'udhuna bi rijalin min al-jin fazaduhum rahaqa ọlọ́run ní gbogbo àwọn tó ń wáṣọrí lọ sọ́dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn àlìjànú nínú àwọn ẹ̀dá ọmọnìyàn ọlọ́run ní wàhálà wọn ní tán láéláé so yẹn túmọ̀ sí wípé o fẹ́ wówó o wà lọ́nà òkùnkùn wọn ni lọ́ọ́ pàyàwó rẹ̀ kì í jẹ́ pé pàyàwó rẹ̀ yẹn gan ló mú wa ṣùgbọ́n o gbúdọ̀ ṣẹ̀ so yín tó wà ń bẹ̀ nìyẹn ọmọdé jò ọmọ kọ́ jò àlìjànú lè jò yẹn ọmọ yẹn wọ́n gbé kúrò láàrin yẹn ni àlìjànú lè àwọn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ẹ má jà lọ so ló fi jẹ́ pé bọ́ bá ti lọ tọpinpin tọpinpin tọpinpin ọ̀pá ọmọ yẹn àlìjànú ni ejò tí ó yọjú so ó wà pé ọmọ ló sì dejò ń kọ́ ló dà ìmọ̀ kó pa ìmọ̀ kó kúrò bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì máa mà kí wọ́n ní àjàgbẹ́ nìkan lọ ẹ̀ ní rí kò kú bí àsìkò kú ọlọ́run bá sì dé ibi tó gbé pa lọ náà yóò kú náà ń bẹ̀ ọba kan ó wọlẹ̀ kíníkan ó wọlẹ̀ ní kọ́ wọlẹ̀ nítorí ọkọ̀ kankan ibẹ̀ náà lọ háìdì sí ẹnu wípé ẹ̀kan rí ni tásìkò kú rẹ̀ bá sì tó yóò kú bẹ̀ mọ̀lẹ́kà kú ọ̀lọ́ ọba ń bẹ̀ náà ẹ̀yìn lẹ́yìn orí mọ̀lẹ́kà kú ọ̀lọ́ ọba ń bẹ̀ yóò pa gbogbo àwọn nǹkan yẹn kò yẹ kó tuntun sí wa nítorí sọ gbogbo efuwa fún wa anábì ti ṣàlàyé fún wa ṣe dúró mi ń bẹ èèrà pé ìrà ò rí wa ìrà ò ní rí wa torí pé bá a ṣe tóbi tó ó kọjá àti capacity ojú rẹ̀ ẹ lè gbé tí ó fi mọ̀ pé àwa gbogbo tí ó máa rí bóyá ẹ mọ́ ń dirin wa ni ó sì sì máa rí tábà ní sèyàn ẹ̀ sixty yóò lọ rárá o kò sèyàn àwọn òkè kan lọ́lọ́kan àwọn òkè kan tó mú fún ẹni tí ó rò nìyẹn báwa náà yìí ṣe dúró ṣé tá a wà yìí àìmọye nǹkan tó kún bí ìta rí lóbi tó àwọn nǹkan kan wà tẹ́kun wò ní a lọ lo microscope àwọn organs kan wà tẹ́kun wò ní microscopic organs tẹ́pẹ́ bọ́ọ̀ bá ti gbé nǹkan ẹ̀ sójú tí máa jẹ́ nǹkan ó tóbi látòrí nǹkan yẹn nǹkan yẹn sì ń bẹ ń bí wàá kàdà sọlọ́jà kan wà ń bẹ náà ẹ̀yìn lẹ̀ rí sọmọdé àsìkò kú ẹ̀ bá tó yóò kú àwọn òkú rásìmbẹ́dẹ́ fojú rí bẹ́ẹ̀ bá fẹ́ pa á bẹ́ẹ̀ bá fi nǹkan tí ó pa yóò kú ẹ̀ nímọ̀ kó ti kú ni yóò kú tóun náà bá ti fa kíní yẹn gbogbo ó gbẹ̀tẹ̀ yóò ní bẹ́ẹ̀ náà ni tasara àsìkò mọ́lákù mọ́tò bá dé ọba kan wọlé wọlé kíni kò wọlé kankan ó sàpamọ́ ni so dásìkò kú ẹ̀ bá ti tó ikú ọ̀lọ́ ọba ń bẹ̀ wàláwó kún tó ń fi burujin mushayyada ọlọ́run náà ti mà ẹ wo bó ti sọ fi burujin mushayyada lọ sápamọ́ sí irọ́ yóò wà bẹ́ẹ̀ mọ́lákù mọ́tò ó pa á so bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹnìkan fẹ́ nìkan so gbogbo kórí ibú rẹ̀ ó lè pọ̀ òun ni àfáà tó fẹ́ jẹ́ èèyàn ńlá tí wọ́n ní kọ́ máa yà ó gbé pò kan sínú yàrá kọ́ máa yàgbẹ́ sórí ipò yẹn Quran ni kó gbé síbẹ̀ kó kiri ó lè hàn wọ́n máa ń mọ̀ fẹ́ jẹ́ sórí ibú ni bí òṣè yẹn gan náà ní tó bá fẹ́ ṣe wọ́n ṣe ṣùgbọ́n kó lákọọ́lẹ̀ pé ó dùn ọmọ náà kò ní so gbogbo tó ń wá agbára kágbára káàkiri condition agbára yẹn náà ni pé ọ̀dọ̀ ọmọ náà tó dẹ̀ ti gbà bẹ́ẹ̀ tó bá ti sáyìn nǹkan yẹn kó parí ẹlòmíì yóò bá ọmọ bíbí inú ẹ̀sùn àbí ìyá ẹ̀ ẹnìkan sọ wà ojú lásán kọ̀ báyà sùn báyà sùn lórí àwọn tó dé táwọn dé ìyá gan ìyá àwọn bá sùn láwọn abilé rẹ̀ gbogbo olóyìn báyà ẹ̀sùn pé òun fúyà nìkan mú ni báyà sùn lọ ló ń kí mọ́lẹ̀ ọjà ojú lásán lẹ́rọ pàwọn kò yí sí ṣé kò wá ní kú mọ́ so ọlọ́run kò ṣàánú wa o lẹ́bi jẹ́ pé kó ń kálukú ó jókòó ara rẹ̀ jẹ́jẹ́ èyí tó rárá ń rí jẹ tó rárá rí mu ẹ gbogbo tọ́lọ́run bá ló jẹ láì wàláì ó jẹ wàláì ó jẹ èyí tó bá sì lò ò ní jẹ ò ní jẹ àìmọye ẹni tó ti ń jẹ nǹkan lé ní lánàá tí ò ronú láyé òun ló jẹ nǹkan arákùnrin kan wọ́n sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn máa ń ṣe mí lé ṣùgbọ́n bá sọ̀rọ̀ mo rò pé ah ṣé kìnìún yẹn lè rí bẹ́ẹ̀ wọ́n lẹ́ni yẹn wọ́n níyàwó rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ pé ah gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ti ń lo mọ́tò wọ́n náà rọkọ kò sì sówó ìyàwó sábà máa ń dà láàmú wọ́n níjọ́ kan lọ́wọ́ á lọ ibi tán ti ń ta ọkọ̀ wọ́n lọ́nà ìpínlẹ̀ òun <laughs> wọ́n níbi tó ti wá dúró bí ọkọ̀ kan sá dúró mbẹ́ ọláàlà wọn làwọn èèyàn kan àwọn kan bá dé pé ah, ọ̀rẹ́ méjì pé àwọn fẹ́ ra arú ọkọ̀ kan náà ìkejì ọkọ̀ ọkùnrin yẹn dúró wọn làwọn ènìyàn ìjọba ah, nìyí pé kó mú mi pé méjì tó wà lẹ̀ léyìí ni àwọn fẹ́ ah, pé ah mo ti ah mo ti àmì ò lé mi wọn lọ náà àmì ò lè fọkọ ni mo torí wá wallahu alam wọn láwọn ẹni dáhùn pé pé tó bá mú mi àwọn sanwó ẹ kó sáfì yẹn fáwọn pé àwọn fẹ́ fi àwọn lẹ́yìn ẹ̀kú láíláí àwọn ò lè filẹ̀ báyẹn wọn lẹ́yìn ẹ̀mí rẹ̀ wọ́n á sọ pé ọjọ́ tètè fi ọjọ́ tètè fi kọ́ anigba délé ìyàwó ni pé ń bolo ti jí ọkọ̀ pé. owó epo gan kò tí ì jama jọ bí àwàdà èyí tó jù yẹn lọ ọlọ́run ti fi sànú o tí ò ronú pé ọlọ́run lè sànú tọ́lọ́run kàn fi ṣe kàn gbogbo iṣẹ́ tó bá wo sálárì tí ń gbà tẹ́lẹ̀mí bá wo sálárì ẹ̀ kò lè dámọ̀ràn kó wọ́n kọ̀lé láyé ìlú náà ta yọ ọjà <laughs> kan tọ́lọ́run bá sì ni yọ láyé jàmọ́ yóò kọ̀ so ló fi jẹ́ pé ká kọ̀rọ̀ wa sọ́dọ̀ ọlọ́run ìgbà yẹn lọ́kàn èèyàn lè balẹ̀ torí gbogbo tọ́lọ́run bá ló jẹ́ yóò jẹ́ tiẹ̀ kò sí ìwọ lè máa wo ọ̀nà kan kó lè pọ̀tọ̀ níbi tí nǹkan yóò gbà wá kí o sá mọ̀ bẹ lọ́hùn kéèyàn sì má kánjú gbogbo àwọn tí wọ́n kánjú yẹn náà ẹ má wò wọ́n ẹ má wo bí yóò padà kángun sí ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ so látara àdélé ọ̀rọ̀ onílẹ̀ àti lọ́kọ́dírì nígbà tẹ́ ẹ sọ pé àníyàn lọ́ńṣì ẹ̀ ṣe ṣe lọ́ńṣì ńgbà míì tẹ́pà níyàn lọ ń ṣe ní ẹjọ́ rọ̀mọ́dán náà lọ tí rọ̀mọ́dán bá lọ tán ẹ̀ṣẹ̀ lọ ń ṣe padà so tẹ́pà níyàn yẹn náà so kọ́lọ́mọ̀ bá kí kọ́wọ́lá tóbi rẹ̀ kí kó sànù wa ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n sábẹ̀ ṣe pẹ̀lú àníyàn lọ ń ṣe wallahu alam kọ́lọ́mọ̀ kó sànù wa ṣùgbọ́n táwọn afọwọ́ sọ ni wípé ẹ fi sígbà míì náà kẹ́ ẹ wá ṣe àníyàn lọ ń ṣe kẹ́ ẹ fi ṣe kọjá ìrìnà kó ṣe pé àsìkò yìí torí gbogbo èèyàn ti mọ̀ pé lásìkò yìí náà máa ṣe lásìkò yìí so ẹja fi sí ẹ̀yìn Ramadan ká ṣe lọ́ńṣìn nígbà náà so kọ́lọ́ wọn bá kí kó ṣàánú wa so mo rò pé bí ó ṣe jẹ́ nìyẹn subhanakallahumma wa bihamdik ṣọ́rọ̀ ńlá ilẹ̀ ẹ̀dá sẹ́fúkọ́ àti ọ̀bẹ̀lẹ̀.